ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mẹ̀rí àpèjúbà ìwúdọ̀ ọlọ́run ẹ̀rí ọba tó bá mẹ́jàyà lólo adúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá tó tó ṣe táànù ẹ̀dọ́ lálá bàbá gbọ́ ọpẹ́ wa a ó yàn títí láéláé jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ohun olúwa náà rèé èyí tó máa wá ní ìjọ mẹ́jọ mẹ́jọ látẹnu ìyá àdúrà ẹ̀rí abániṣe jp tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi lè àánú lórúkọ jésù olúwa yóò wà pẹ̀lú wa arúgbálá ìjẹjẹ ti di wákàtí ọ̀wọ̀ ọba tí òjá yọ kú ọba tí òjá yọ sọnù ọba tí òjò rí fún wa bí èṣù àti ìka ṣe fẹ́ ọba tí òjá àlà ibi ìran bí kò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ̀yin àyàn ọlọ́run ńlá rẹ̀ nínú ayé wa olúwa kó gbọ́ ọpẹ́ wa ká yin ọlọ́run títí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù arúgbálá wa ilé iṣẹ́ ìbílẹ̀ rédíò láti ìlú nàìjíríà níbí tí wọ́n ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú UK fún ohùn olúwa ìpẹ́ kó máa tẹ̀síwájú mọ̀mọ́ bàbá ní orúkọ Jésù ayẹyẹ náà yóò máa tẹ̀síwájú ayẹyẹ ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ọlọ́run májàmú yóò dì yín mú yóò di iléeṣẹ́ náà mú ọfà ayé ọ̀fẹ́ ìṣòwò ní bà wá gbogbo ìgbìmọ̀ àti àwọn olùfẹ́ràn iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní orúkọ Jésù iṣẹ́ yóò máa tẹ̀síwájú orúkọ Jésù ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ohun olúwa náà rèé láti ìlú Nàìjíríà níbí láti ilé ìjọsìn wa bóyá fẹ́ ní ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tàbí fún ìdí kan ẹ pè yá àdúrà rẹ abániṣe jp ẹ pè mí sọ tẹlifóònù nọ́mbà mi fúnra mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà o oh seven o oh fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí tẹlifóònù nọ́mbà ìyá àdúrà rẹ abániṣe jp náà ni o oh seven o. 57 84 23 11 adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ rí mo kí gbogbo wa ní gbogbo ìlú àti orílẹ̀-èdè tí ẹ ti ń wò mí láti nàìjíríà ayé tí ẹ ti ń wo ìyá àdúrà rẹ bá ní ṣe pè mo kí wa ní orúkọ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọba tó jẹ́ kémi àti yín kó ní dìsẹ́mbà ẹni àti àlàáfíà ẹ rí àti èmi àti pẹ̀lú nídùnnú àti àlàáfíà tó péye láti fi kóra wa wọ twenty twenty lórúkọ Jésù mo kí wa kú múra ọdún ẹ̀rí kérésì tí ń bọ̀ báyìí ìwòye ọ̀tún la síjọ́ mẹ́rin sìn àti ṣe kínni àti bọ́ sínú kérésì náà nu lórúkọ Jésù ẹ mọ̀ pé ọ̀tún la ìjọ́ mẹ́rin ọmọ jìnnà jù bá ń lọ kò sí tó jìnnà mọ́ torí pé Olúwa ti fún wa ní oore ọ̀fẹ́ láti fi wọnú December náà àti èmi àti ẹ̀yin àti ìdílé wa àti ọmọ àti ọmọ mọ́ lórúkọ jésù gbogbo ayọ̀ tá a rí nínú 2019 a tún lé sí ni torí ayọ̀ àti àlàáfíà láti fi wọ láti kó oore yẹn àánú yẹn ìbùkún yẹn oore ọ̀fẹ́ ńlá yẹn á tún kó wọ 2020 ìgbà wa yóò máa lé sí bẹ́ẹ̀ ni yóò máa lé sí ìgbà wo ní pẹ̀dín ní pẹ̀dín ẹ pé àdúrà tún dénú ọmọ wa ọmọ ọmọ wa igbá àti àwo ọmọ ní tí ò yẹ kó fọ́ lórúkọ jésù a ò tìjú a ò ní pẹ̀dín láéláé a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo kí wa pé a kú ìmúra ọdún ìjọ jésù kristi ó mà ti súnmọ́ tílẹ̀ ìwòye ìjọ mẹ́jọ báyìí tí èmi àti yín ọmọ tó ríra wa a wà nínú boxing day nìyẹn tí í ṣèjọ́ kejì ọdún èyí tá a mọ tara wa ní ọrẹ lórúkọ jésù lọ ayé ò tà wá lọ́rẹ ohun tó jọjú mo ní kọ́ dín kó tún lọ ohun tẹ́ ẹ̀ lérò ní ohun rere yẹn tẹ́ ẹ fẹ́ kọ́lọ́run kó ta lọ́rẹ̀ yóò ta lọ́rẹ̀ lórúkọ Jésù ní boxing day yẹn nígbà táwa tó máa ṣe ètò báyìí ẹ̀yin náà mọ̀ jáde sí agbára Ọlọ́run pé ah ìyá àdúrà ẹ̀rí abániṣe Olúwa ṣe kíni ó ta mí lọ́rẹ̀ ọdún bẹ́ẹ̀ ni yóò ṣe rí lórúkọ Jésù a ò ní yọ sọnù ohun ayọ̀ tá a fi ń wò níwájú tá a fẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ yẹn lórúkọ Jésù yóò tẹ̀ wá lọ́wọ́ ní àti àlàáfíà ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ohun olúwa náà ti bẹ̀rẹ̀ nìyẹn bí a ṣe máa ń ṣe é ṣe àti gbé bíbélì wa ẹ jẹ́ ká gbé bíbélì wa hmm, ẹ jẹ́ ká gbé bíbélì wa mo sọ fún ọ pé tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun olúwa yìí ká jẹ́ kí bíbélì wa kó máa ṣe kíni kó máa wà ní ìtòsí wa kí bíbélì wa máa wà ní ìtòsí kó máa wà ní ìhà wa lórúkọ jésù a ò sọnù ṣáàtì gbé bíbélì wa kí ló tí mo fẹ́ bá wa sọ ní ọ̀sán yìí kí ló ìtàn tí a fẹ́ gbọ́ ní ọ̀sán yìí tá a bá dẹ̀ gbọ́ tán ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ jọ yẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ jọ yẹ̀wò ní ọ̀sán yìí ó ṣe iyebíye nínú ayé wa nítorí ọ̀rọ̀ ọlọ́run tá a yẹ̀wò yẹn òun náà lèmi àti yóò ṣe kíni láàjọ fi gba àdúrà ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ jọ yẹ̀wò yẹn àjọ fi ṣe kíni àjọ fi gba àdúrà ní ọ̀sán yìí lórúkọ jésù àdúrà wa yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà inú ìwé exodus lè mo fẹ́ ká lọ nínú ọ̀sán yìí exodus two ìwé exodus orí ìkejì one to ten ni rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ibẹ̀ ló wà àkàwé ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ ká fi gbàdúrà ohun tá a fẹ́ yẹ̀wò níbẹ̀ nínú ìwé exodus yìí ló wà exodus two one to ten ọ̀rọ̀ ọlọ́run tó wà níbẹ̀ ọ̀rọ̀ Mósè ni ọ̀rọ̀ Mósè ń ló wà ní ibẹ̀ kí ni ọ̀rọ̀ Mósè tó wà níbẹ̀ àìmọye ọmọ ní ìgbà náà níbi tá a bí Mósè sí torí jẹ́ Mósè jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Hébérù Mósè jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Hébérù ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Hébérù yìí ni wọ́n ń pa nípa ìyà ìyá Mósè wá rò títí pé ah bó ni mo ṣe lè ṣe ọmọ yìí tí mo fi lè dáàbò bo ẹ̀mí rẹ̀ màmá bàbá mi ẹ̀yin náà jẹ pẹ̀lú àwọn aládé ìdílé fáráò bó ti wù kó ṣe tó ọmọ ẹbẹ̀rù tún dàpọ̀ mọ́ wọn ẹ pé báwo ló ṣe dàpọ̀ mọ́ wọn torí ìyá ìyá Mósè ó fẹ́ràn Mósè púpọ̀ àìmọye ọmọ ni wọ́n ti ń pa wọ́n ń pa gbọ́ ọmọ wẹ́wẹ̀wẹ́ àwọn abiyamọ àwọn abiyamọ tó jẹ́ jẹ́ abiyamọ ọ̀run wọ́n ti wà tipẹ́tipẹ́ látètè kọ́ ṣe náà ló ti wà ìyá Mósè wá wò pé bóun ni mo ṣe lè ṣe fún ọmọ yìí tí mo fi lè dá ẹ̀mí rẹ̀ sí nítòótọ́ ìran ebèrú ni àwọn gbogbo ọmọ kéékèèké ni wọ́n dẹ̀ ń pa yìí ó yà sáré wá apẹ̀rẹ̀ ó kan àpótí ó wá apẹ̀rẹ̀ ó mọ àkókò àti ìgbà tí ọmọ Fáráò máa ń wẹ̀ ní etí odò ó yá gbé ọmọ ẹ̀ sí inú rẹ̀ ó fi ìtẹ́tẹ́ ó tẹ́ aṣọ sí i ó wá gbé e sórí omi ó wá tì í títí ó tì í títí ó tì í síbi tí ọmọ Fáráò ti máa ń wẹ̀ toró ti mọ ìgbà àti àkókò ẹgbẹ́ ẹ̀ tó jẹ́ pé ó máa ń pẹja ní odò nì ó ti mọ ìgbà àti àkókò tí ọmọ Fáráò máa ń wá wẹ̀ àti àwọn ọ́dílé rẹ̀ tí í ṣe ọmọ ọ̀dọ́ rẹ̀ kó mọ ìgbà tí àkókò tí wọ́n máa wá wẹ̀ ní etí odò ni ó yá sọ fún ìyá rẹ̀ pé ọmọ tá a gbé pamọ́ yìí tá a fẹ́ kí wọ́n pa yìí ẹ jẹ́ ká dìgbà ṣe ààbò lórí rẹ̀ òun mọ ọmọ Fáráò tó jẹ́ pé òun ò bí ọmọ ẹ jẹ́ ká gbé ọmọ yìí ẹ jẹ́ ká gbé lọ sí etí odò nì òun yóò mọ wá sọ ní àkókò tí ọmọ Fáráò máa wá wẹ̀ ní odò nì ẹ rí lóòótọ́ ni ìyá rẹ̀ gbọ́ sí ẹ̀gbọ́n rẹ̀ lẹ́nu ó dẹ̀ ṣe ètò yìí láti ṣe kíni láti lè ṣe ààbò fún ọmọ yìí bó tiẹ̀ jẹ́ pé ìran ebéèrú wọn tí wọ́n jẹ́ wọ́n máa ń ní àmì tí wọ́n máa fi dá wọn mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí igbe olúwa yóò gbọ́ igbe ẹ̀yin ní ọ̀sán yìí wọn olúwa yóò gbọ́ igbe ẹ̀bẹ̀ yín ní ọ̀sán yìí igbe tí ọmọ yìí ń ké ó yà tó fi kún un igbe ìwà ń dún rárárárá ó jẹ́ àkókò tí ọmọ fáráò wá wẹ̀ ní etí odò ọmọ fáráò wá ń gbọ́ igbe ìyá ọmọ kan ló ń kẹ̀yìn ẹ bá mi wá wọ́n wá ọmọ ẹ̀ ní tòótọ́ ẹ̀gbọ́n rẹ̀ yá sáré súnmọ́ wọn ó ní mo mọ arábìnrin kan èyí tó jẹ́ pé ikú ti pa ọmọ rẹ̀ ṣùgbọ́n ó sì ní ohun tó ń di ọmọ lọ́wọ́lọ́wọ́ ní àyà rẹ̀ tó lè ṣe kíni tó lè bá yín fi bọ́ ọmọ yìí tó lè bá yín fi fún ọmọ yìí títí títí tí ọmọ yìí ò fi dàgbà ẹ rí kánkánkánkán ni ọmọ Fáráò sáré rán ẹgbọn rẹ̀ pé bá mi wá obìnrin náà wá ẹ rí ó tún gba owó lórí ọmọ bíbí inú rẹ̀ ó ń gbowó lórí ọmọ bíbí inú rẹ̀ olúwa yóò lé yín débi ògo tẹ́ ò ti ṣe kíni tẹ́ ò ti rí ògo yín lò ìyá Mósè náà ni wọ́n lọ tún pè wá ẹ̀gbọ́n rẹ̀ dàbí ọgbọ́n sáré lọ pè é ó pè é fún ọmọ Fáráò pé mo rí obìnrin kan ṣùgbọ́n wọ́n ti pa ọmọ rẹ̀ ṣùgbọ́n sì ní ohun tó lè má bá yín fi fún ọmọ yìí ọmọ Fáráò wá dà pé ṣọ̀ọ́ sóò lè bá mi tọ́jú ọmọ yìí dáadáa títí tí ó fi dàgbà tó fi fà wá olúwa jẹ́ kó jẹ níbi tí ò ṣe sí ó tún ń gba owó lọ́wọ́ ọmọ Fáráò lórí ọmọ rẹ̀ ó lóun yóò bá yín tọ̀ kò mọ̀ wípé oúnjẹ àyà rẹ̀ tí ó máa fi fún oúnjẹ àyà tí ọmọ yìí mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó tún ń gba owó lórí ọmọ tó bí lọ́wọ́ ọmọ Fáráò ìdàpọ̀ yìí títí títí títí tí ń pò dàpọ̀ tó dàgbà tán ó lọ fà á fún un ó wá di ohun tó ń bá ọba jẹun ó di ẹni tó ń gbé ní àgbàlá ọba ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ níbo ló fẹ́ lé mi dé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹun pẹ̀ pẹ̀lú àwọn ọmọ aládé ta ló fẹ́ jẹ́ alátakùn mi débi olóore aláàánú mi ẹ̀gbọ́n Mósè ló jẹ́ atọ́kùn rẹ̀ dé ààfin ọba ẹ jẹ́ á sọ fún ọlọ́run ẹ̀mí mọ́ ọba tó ẹ̀rí pàdé tí ń parí lọ ètò kan péré ló kù ní ìjọ thursday lọ́nà twenty six tá a máa ṣe tá a máa jọ juwọ́ sí two thousand and nineteen tí èmi àti yín tá a fi kó ògo tuntun wọ inú twenty twenty yẹn ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ jẹ́ àporúkọ jésù ní ìgbà mẹ́ta ẹ jẹ́ àpẹ̀mọ́ ní ìgbà kan tó ọlọ́run má jẹ̀mú ta ló fẹ́ lò fún ìrìn àjò ayé mi láti mú ìrìn àjò ayé mi yá kánkán ọlọ́run lu ẹ̀gbọ́n Mósè láti mú ìrìn àjò Mósè yá kánkán wọ inú àgbàlá ọba ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára porúkọ Jésù nígbà mẹ́ta ẹ pé ẹ̀mí mọ́ ní ìgbà kan tò ọlọ́run májẹ̀mú ta ló fẹ́ rán sí ayé mi tí ò mú ìrìn àjò ayé mi yá kánkán tètè débi ògo àti ìṣerere mi wà olúwa rán sínú ayé mi kọ́ ní kó tó parí ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ọlọ́run májẹ̀mú ta ló fẹ́ rán sí ìrìn àjò ayé mi tí ó fi yá kánkán láti mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú láti lè ṣe kíni láti lè mú mi jẹun pẹ̀lú àwọn ọmọ aládé ńlá lónìí ní orúkọ Jésù ó yá ràn sínú ayé mi ó yá lo ẹni náà fún ìrìn àjò ayé mi ìrìn àjò ayé mi ti ń fà nílẹ̀ bí ìgbín yìí ó ti tó gé ọlọ́run májẹ̀mú ó yá mú ìrìn àjò ayé mi yá kánkán Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹnìkan lọ́lọ́run lò fún Mósè yẹn tó tún wá jẹ́ kí ìyá rẹ̀ kó tún máa gba owó lórí ọmọ títún tọ́ ọmọ bíbí inú rẹ̀ àìmọye ọmọ ni wọ́n ti padànù ọlọ́run wọn wá dá ẹ̀mí Mósè sí àti bó ṣe dá sí ní láti lè kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ lérí wọn ni tí a bá ka ọ̀rọ̀ yìí tí a bá ka ìtàn yìí títí títí títí títí ìgbò yẹ bẹ̀rẹ̀ sí máa ń jà fún àwọn ọmọ ebèrú tí bẹ ní ààfin tí a bá ka ìwé dáadáa ó bẹ̀rẹ̀ sí í jà fún àwọn ọmọ tí í ṣe ọmọ ébèrú torí pàtó rí i pé àwọn ọmọ íjíbítì bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn ọmọ ébèrú tó bẹ̀rẹ̀ sí máa ṣe wọ́n dáadáa ó wá bẹ̀rẹ̀ sí í jà fún wọn títí táwọn ọmọ íjíbítì fi ń fura sí pé kí ló ṣe wá ṣe bí ara wa ni ìwọ ńgbà tí wọ́n mọ̀ pé ọmọ ébèrú ni ṣe bí ara wa ni ìwọ ṣó o tún fẹ́ máa pa àwa bó o ṣe pa àwọn ọmọ íjíbítì ní ìgbà kan ni òun jà òun gbìjà ọmọ ébèrú wọn ò mọ̀ wípé àtọlẹ̀dọlẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ ní ara rẹ̀ wọn ò mọ̀ wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ rán sí inú ìdílé yẹn láti jẹ́ pé kíni láti lè rìn kọjá láti lè jẹ́ pé kóde jẹ́ ìgbè ní ìjà fún ìdílé rẹ̀ ni fún ìran rẹ̀ ọlọ́run ta ló fẹ́ rán sínú ayé mi láti gbè mí níjà lọ́wọ́ ogun tó ń jẹ ayé mi lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ìrìn àjò ayé mi tó ń fà sẹ́yìn yìí ta ló fẹ́ rán sí ìrìn àjò ayé mi tí ò mú ìrìn àjò ayé mi yá kánkán ó yá lónìí ní orúkọ jésù ó yá ara sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ta ló fẹ́ràn sí ìrìn àjò ayé yín èyí tí òmùrìn àjò ayé yín yá kankan gbogbo ètò ẹ ti ń lò ó bọ̀ láti ìgbẹ̀yìn ayé yín wá ṣùgbọ́n yẹ kí ìrìn àjò ayé yín yá kankan ní ọdún tí à ń wò ní ọ̀kan yìí ìkan lókùn tá a máa tó ṣe tá a máa tó ṣe mí nínú january ọlọ́run má jẹ̀mú jẹ́ kí ìrìn àjò ayé yín kó yá kankan mọ́mí ìdádìí ẹ ṣe é tí mò rí ọwọ́ àmì yẹn ìrìn àjò ayé yín ní orúkọ jésù mo ní yóò yá kankan ọlọ́run má jẹ̀mẹ́ tí yóò ràn sínú ayé yín tí yóò mú ìrìn àjò ayé yín yákánú ní orúkọ jésù ya kó ràn sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mọ́mí dáàdì mò ń kí yín bí ẹ ṣe ń tẹ̀ yẹn mò ń rí ọwọ́ yín ẹ̀ tètè máa ṣí ààrẹ ohun tẹ́lẹ̀ fi ran ìrìn àjò yìí lọ́wọ́ nìyẹn ohun tẹ́lẹ̀ fi ran ètò yìí lọ́wọ́ ohun tẹ́lẹ̀ fi ran ìyá àdúrà lọ́wọ́ ni pé ẹ tètè pé ènìyàn mẹ́sàn-án mẹ́sàn-án kẹ́ ẹ pè wọ́n wọlé ẹ ṣí ààrẹ ní kánmọ́nkíá fún àwọn ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀mí ọba tó pọ̀ ní ipa àti agbára ẹ rí i pé ìkan lókùtà máa ṣe ìkátà dẹ̀ máa ṣe yẹn ọdún twenty six ni ètèmi àti yọjọ juwọ́ sí two thousand and nineteen ògbólógbò ọdún yìí ìrìn àjò ayé yín gbọ́dọ̀ yá kankan ní ọdún tá a fẹ́ wọ̀ yìí o ẹnìkan lọ́lọ́run yóò lò fún yín ó lu ẹ̀gbọ́n Mósè láti lò ó wọnú ilé Fáráò láti lè ṣe kínni láti lè máa gbìjà àwọn ọmọ Hébérù tó wà ní ibẹ̀ bó ṣe ń bá rí àwọn ọmọ Hébérù àtọmọ ìdílé Íjíbítì máa ṣe máa ń jà ó máa ń gbìjà ìran rẹ̀ ṣùgbọ́n ìkan wá wà tó jẹ́ pé wá ń wò ó pé kí ló ṣe wọ́ ṣebí ní ọgbọ́n yìí ló dàgbà sí wọ́n rò pé ọmọ bíbí inú ọmọ ọmọ Fáráò ni wọ́n mọ̀ wípé ó ṣe kíni ó ṣàbápàdé ọmọ ẹ̀ ní etí odò ni tí wọ́n fi wò tó fi dàgbà ńgbà wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló dàgbà sí ẹ jẹ́ àsọ fọlọ́run olúwa mú ìrìn àjò ayé mi yá kankan ẹ má mú ìrìn àjò ayé mi yá kankan ipò ọdún kan ti tó gẹ́ nínú ìrìn àjò ayé mi ipò ọdún kan ti tó gẹ́ lórí ìrìn àjò ayé mi ó yá kó mú ìrìn àjò ayé yá kankan ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù àgbàga jésù ọlọ́run májẹ̀mú yá kó mú ìrìn àjò ayé yá kankan ní wákàtí ọ̀wọ̀ yìí ọba tó pọ̀ ní ipá àti agbára talent ọlọ́run yóò lò láti mú ìrìnàjò ayé yín yá kánkán láti mú ìrìnàjò yín mú débi ìṣerere àti ìṣelógo lónìí ní orúkọ jésù orí akó lò fún yín mọ́mí dáàdì mú ní ọlọ́run yóò lò fún yín nítorí ìrìnàjò ayé yín gbọ́dọ̀ yá kankan ọlọ́run yóò gbé aláàánú ńlá kan dìde èyí tó ju ẹgbẹẹgbẹ̀rún ènìyàn lọ láti lè mú ìrìnàjò ayé yín lónìí ní orúkọ jésù lò fún yín mọ́mí ọkàn yín yóò balẹ̀ dáàdì mi ọkàn yín yóò balẹ̀ brọ́dà mi yín yóò balẹ̀ ó yin ọlọ́run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ó wá di ijọ́ kan àwọn ọmọ íjíbítì kan wá wò ó pé àwọn ń jà pẹ̀lú ara wọn ó wá bi léèrè pé àbó tún fẹ́ pa àwọn bó ṣe pa àwọn ọmọ íjíbítì kan ni ṣùgbọ́n kò yé kò yé ìránṣẹ́ yẹn tó jẹ́ ọmọ íjíbítì ó ṣe bí íjíbítì ni ìwọ náà kí ló dé tó ń gbìjà ọmọ hébérù bí èyí àbó fẹ́ tún pa òun bó o ṣe pa ṣùgbọ́n kò yé wọn ọlọ́run yóò mú àwọn kan kúrò kó tó lè gbé àwọn kan dìde ni ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára èèyàn mélòó ló fẹ́ pa láti lè tan náà ògo mi èèyàn mélòó ló fẹ́ pa kúrò nílẹ̀ láti lè mú ògo mi tẹ̀síwájú gbogbo ènìyàn wo ló fẹ́ palẹ̀ rẹ̀ mọ́ láti lè mú ìṣeré rẹ̀ mi jáde ó yẹ ní kọ́mọ́ kí akọ́ni kó tó parí ó yẹ palẹ̀ wọn mọ́ lórúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run mi ò mọ̀nà tó fẹ́ lò mi ò mọ ibi tí o fẹ́ gbà mi ò mẹ́ni tó fẹ́ pa láti lè mú ògo mi tàn láti lè mú ìṣẹ̀dá mi tẹ̀síwájú lónìí ní orúkọ jésù bóyá nídìílé ìyá nídìílé bàbá ni gbogbo ẹnikẹ́ni tó ń dènà rí ayọ̀ mi tó ní ìṣerere àti ìṣerere mi tó ló ń bí òun nínú tàbí ìwàláyé ìwàláyé mi tó ló ń bí òun nínú ó ní òun lára lónìí ní orúkọ jésù gbogbo agbára tó o lè lò láti lè lò lé wọn lórí lórí ọ̀rọ̀ mi ó yá máa lò ó bàbá kò lò ó ọmọ kò lò ó ẹ̀mí mọ́ kò lò ó gbogbo ẹni tí ọlọ́run yóò pa kí ìṣeré rẹ̀ àti ìṣelógo yín kó tó lè jáde bí ò fẹ́ mẹni tó wù kó jẹ́ lónìí ní orúkọ jésù olúwa kó palẹ̀ wọn mọ́ torí pé ọdún mìíràn lẹ̀ tún fẹ́ wọ̀ yìí mọ́mì dáàdì ẹ gbọ́dọ̀ tún lò bẹ́ẹ̀ ṣe lo eléyìí ṣe mọ̀ pé àìmọye kan lẹ̀ ń béèrè ṣe mọ̀ pé àìmọye kan lẹ̀ ń béèrè lọ́wọ́ ọlọ́run ṣe mọ̀ yé pé àìmọye kan lẹ̀ ń béèrè tó tí ì rí èsì rẹ̀ gbà gbogbo ẹni tọ́lọ́run yóò bá pamọ́ láti lè mú ẹ̀yin débi ìṣeré yín lónìí ní orúkọ jésù olúwa yóò palẹ̀ wọn mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ jẹ́ tún sọ fún ọlọ́run ọlọ́run o mi ì mọ tó fẹ́ ná èmi ò mọ tó fẹ́ ná ọlọ́run tí ọlọ́run kò lè lò lórí ìrìn àjò ayé mi ẹ sọ bẹ́ẹ̀ yìí mọ agbára tí ò sí ní ìkáwọ́ rẹ tó o lè lò láti mú ìṣẹ̀dá ayé mi kúrò nínú ihò ibi tí ọ̀tá rì mọ́ yìí ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọdún yìí ò gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ ìṣerere mi èyí tí ọ̀tá àti ìkàdílé tí wọ́n láwọn ti rì mọ́ inú wò pé wọn ò lè rọ̀nà lọ ọlọ́run mo mọ̀ pé gbogbo agbára láyé lọ́run àti fi fún ọ olúwa jẹ́ ayé mi gbà ní wákàtí òwe gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú mọ́ gbogbo tó lè ná láti lè mú ìṣerere àti ìtẹ̀síwájú ìránṣẹ́ yìí àwọn bàbá màmá tí wọ́n ń wò mí lónìí ní orúkọ Jésù gbogbo tó lè ná Ọlọ́run yá kò lò ó láti lè mú ayé yín kò nínú ihò ibi tí wọ́n rì mọ́ láti lè mú kó nu kòkò ìbànújẹ́ ètí ọ̀tá gbìn sínú ẹ̀kúlé rẹ̀ tí wọ́n rí ìṣẹ̀dá àti ìṣerere yín mọ́ lónìí ní orúkọ Jésù lọ́la kó forúkọ yín jáde kúrò bẹ́ẹ̀ lónìí ní orúkọ Jésù lọ́la yóò forúkọ yín jáde kúrò bẹ́ẹ̀ mọ́mì látòní lọ òrèrè tó yẹ yín tó yẹ ayé yín ètò tó sì ìrìn àjò yín ní orúkọ Jésù lọ́la kó ṣe é fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù sáré ṣí ètò yìí ṣí ààrẹ fún ènìyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ní kámákíá torí afẹ́fẹ́ fi lẹ́yìn lọ́wọ́ ọdún èkó tó parí bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà yẹn kù mẹ́ta péré ká tó lọ sínú ìpele mìíràn ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa gbórí mi sókè. So ìsàlẹ̀ yìí ti sú mi ẹ má gbé orí mi sókè ìsàlẹ̀ ti súnmi yá mú mi kúrò ní ìsàlẹ̀ yá dà mí pàtọ́ pẹ̀lú àwọn ọmọ aládé ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú yá kó fún yín pẹ̀lú àwọn ọmọ aládé ó yá kó dà yín pàtọ́ pẹ̀lú àwọn ọmọ ọlọ́lá ìsàlẹ̀ tẹ̀ wá ó ti tó gẹ́ lónìí ní orúkọ jésù olúwa kó mú yín kúrò ní ìsàlẹ̀ ó yá kó sún àyè sókè ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù nínú àdúrà méjì tó kù ìkan rèé ẹ já sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run má jẹ̀mú èmi ò mọ ibi tí èṣù àti àwọn ìṣẹ̀dá mi tí wọ́n ti jọ ń pín ọ̀rọ̀ ayé mi lò ìrìn àjò ẹlòmíràn wà ní ibì kan ṣùgbọ́n ibi tí wọ́n ti ń lo ìṣẹ̀dá rẹ̀ àti èṣù láti lè máa bà ìrìn àjò ayé rẹ̀ jẹ́ níbi tí òye ni ọlọ́run má jẹ̀mú mo rán ọ níṣẹ́ níbi tí èṣù àti májẹ̀mú mi tí wọ́n ti ń dara pọ̀ tó jẹ́ pé èmi tí mo wá ń lọ tí mo nílé ayé wá rìn bí aláìní ènìyàn èmi tí mo ní ìṣẹ̀dá wá rìn bí ẹni tí ò ní ọlọ́run olúwa ayé mi gbà lọ́wọ́ sátani àtàwọn ọmọ ogun ẹ̀ gbogbo tí wọ́n fi ń dààmú ìrìn àjò ayé mi ó ti tó gẹ́ lónìí ní orúkọ jésù yá ayé mi gbà kó lọ́wọ́ wọn ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàràgà jésù níbo nìṣẹ̀dá yín ti ń sìn rúùlù èyí tẹ̀yìn wá ń gbé ìṣẹ̀dá yẹn kiri tí wọ́n ń lo ìṣẹ̀dá yẹn fún ibi fún ìlò mìíràn lónìí ní orúkọ Jésù lọ akójá ayé yín gbà kó lọ́wọ́ wọn gbogbo tí fi ṣagbára lórí ìrìn àjò ayé yóò yá kí wọ́n gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọdún yìí ti ń lọ sópin ẹ̀mí mi ọ̀gbọ̀rọ̀ lọ sópin pẹ̀lú rẹ̀ láì ṣe rere ẹ̀mí mi ò bọ̀rọ̀ lọ́sọ̀pọ̀ láìṣe láìrí ohun rere tó tọ́jọ́ ohun àtọ́ka sí ọlọ́run májẹ̀mú ohun rere tó yẹ mí yáyé mi tí gbogbo èèyàn fi mọ̀ pé yẹ̀sì àdúrà mi ó gbà ní ọdún yìí olúwa ṣe fún mi ìwọ̀nba òrùn tó ń bẹ lókè ó ta sọ gbẹ dáde ìwọ̀nba òrùn tó ń bẹ lókè ó ta sọ gbẹ mọ́mì mi ẹ jẹ́ á sọ fọlọ́run ni ọlọ́run májẹ̀mú gbà mí ọdún yóò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ ohun tó olóòṣè fún mi tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó yá tètè ṣe fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ohun tọ́lọ́run lòun ó ṣe fún yín dáàdì mọ́mì mi ó ní ká mọ́ kí ẹ ní wàrà ṣẹṣà ọlọ́run má jẹ̀mọ́ ya kó ṣe é fún yín kọ́ni tó lọ ní orúkọ jésù kó ṣe é fún yín mọ́mì dáàdì ọkàn yóò balẹ̀ ọdún yóò ní bọ́mọ yín lọ́wọ́ ẹ ó yin ọlọ́run nínú rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù olúwa kó fi àṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò lórí ìṣíkò àkọ́kọ́ àdúrà yẹn mọ́mì dáàdì ẹ ó rí ọwọ́ ọlọ́run ọlọ́run májẹ̀mú yóò rán aláàánú kan sí yín èyí tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ láti lè mú ẹ̀yin náà kúrò ní orísun tí ẹ wà nì tí ó mú iná sí orísun bí gíga ibi tí ìsun omi rẹ̀ tí kì í tán ibi tí ìsun omi rẹ̀ tí kì í gbẹ lónìí ní orúkọ jésù olúwa kó mú yín débẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú ló dúró ti Mósè bọ́lọ́run ò bá dúró tì ní ẹ jẹ́ mọ̀ wípé ipò tó bá ara rẹ̀ yẹn ìyá àti bàbá rẹ̀ gan ò lérò rẹ̀ ìwé Rome eight twenty eight òun náà fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ ní ìdí tí a bá lọ wo ìwé Rome eight twenty eight a ó rí tó jẹ mọ́ ọ̀rọ̀ yìí nípa ohun tí a sọ ní ọ̀rọ̀ Mósè ní òní gbogbo ẹni tí Ọlọ́run bá ti fẹ́ yóò fẹ́ tán ni lórúkọ Jésù lọ́wọ́ yóò fẹ́ ẹ̀yìn náà tán yóò fẹ́ yín pẹ̀lú gbogbo àléébù ara yín yóò fẹ́ yín pẹ̀lú gbogbo iṣẹ́ tí ẹ mọ̀ ṣe yóò fẹ́ yín pẹ̀lú ọ̀nà tí ẹ ń tọ̀ yẹn bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ já lọ sínú ìṣí ìpele mìíràn ìpele mìíràn tá a fẹ́ lọ náà ni a fi ọ̀nà wa lé ọlọ́run lọ́wọ́ fún ọdún tuntun tá à ń wò ní ọ̀kan yìí ọlọ́run má jẹ̀mú ọdún tí mò ń wò lọ́ọ̀kan yìí bí ọdún tó èyí bó ṣe bó ṣe pé mi èyí tí mò ń wò lọ́kàn náà jẹ́ ó pé mi ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára bọ́dún yìí ṣe pé mi ó yẹ jẹ́ ọdún tí ń bọ̀ náà pé mi tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o bọ́dún yìí ṣe pé yín tọmọtọmọ èyí tí ń bọ̀ náà yóò pè yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù rome eight twenty eight òun náà fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ tí a sọ ní ọ̀sán yìí nípa ohun tó ṣẹlẹ̀ sí ìrìn àjò Mósè àti bí ìrìn àjò rẹ̀ ṣe rí pé ẹni tí Ọlọ́run bá ti ń sọ ẹni tí Ọlọ́run bá bẹ ní ẹ̀yìn rẹ̀ ìrìn àjò rẹ̀ kàn máa dàbí àlá ni ó máa ṣe kò máa ṣe wọ́n sá máa wà kiri ni ó fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àmì àmì òróró àti ọ̀run bẹ ní orí rẹ̀ bí a ṣe ti bí Mósè ní ẹ àmì òróró ti wà ní orí rẹ̀ wípé kò ní sí lára àwọn ọmọ tí wọ́n wọ́n ń pa ìrìn àjò rẹ̀ bí ó ṣe rí rèé láti lè di kíni láti lè jẹ ọmọ aládé láti lè jẹ pẹ̀lú àwọn ọmọ aládé ẹ já sọ fún Ọlọ́run èyí mọ̀ ọba tó pọ̀ ní ipá àti agbára ìpele àdúrà mìíràn là ń lọ yìí èyí mọ̀ ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run má jẹ̀mọ́dún tí mò ń wò ní ọ̀kan yìí olúwa jẹ́ wọbẹ̀ ní àti àlàáfíà ó ṣe kókó ṣe pàtàkì mà ọlọ́run jẹ́ wọbẹ̀ ní àti àlàáfíà gbogbo ikú òjijì ti ń pa àwọn ènìyàn kiri ó yá dẹ́ ẹ̀mí mi sí kúrò nínú rẹ̀ tọmọtọmọ tọmọtọmọ ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mọ́dún tí wọ́n wò ní ọ̀kan yìí olúwa dẹ́ẹ̀mí mi sí tọmọtọmọ dẹ́ẹ̀mí mi sí tọmọ ọmọ tọmọ ọmọ dẹ́ẹ̀mí mi sí tọkọ ọmọ tọkọ ọmọ dẹ́ẹ̀mí mi sí tayọ ọmọ tayọ ọmọ lónìí ní orúkọ jésù gbogbo kú òjijì tí ń pín kiri ní orúkọ jésù má jẹ́ ọyẹ ẹnu ọ̀nà mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú o gbogbo lẹ́tà ikú òjijì tí èṣù ń pékiri ètí ìka ń pékiri ètí ẹni bí ń pékiri lónìí ní orúkọ jésù má jẹ́ wọ́n pin dẹnu ọ̀nà mi títí ayé mi má jẹ́ wọ́n pin délé mi gbogbo ogun àsìtàbọ̀n gbogbo ogun àsìkò gbogbo ogun àsìbọ́wọ́ gbogbo ogun àsìwọ́kọ̀ gbogbo ogun àsìwọ́ ọ̀kadà ní orúkọ jésù má jẹ́ ó jẹ́ ìpín yín tọmọtọmọ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàlagbà jésù gbogbo àsìkò ọkọ̀ gbogbo àsìkò ọ̀kadà gbogbo àsìkò pílẹ́ẹ̀nì ní orúkọ jésù ọlọ́run má dẹ̀ sí ẹ̀yin lè gbogbo agbára kágbára ètí ọdún ọlọ́run alàyè sọ̀rọ̀ nípa rẹ̀ ètí èṣù àti ìka ń pín kiri lónìí ní orúkọ jésù wọn ò ní pèdélé yín wọn ò ní wọn ò ní pèdélé mi gbogbo tí ṣe lẹ́tọ̀fọ̀ fún kọ̀ níbi ètí èèyàn mọ́gbà tí ó rẹ gbẹgbẹ̀rún mẹ́lì nínú yàrá ní orúkọ jésù kò ní jẹ́ ìpín wa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù ẹ jẹ́ lọ tún sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọdún tó ń bọ̀ yìí bí ọba ní pé àwọn kan olúwàjọ́ pè mí ẹ̀yin lẹ́sọ̀ fọlọ́run bí ọba ní pé àwọn kan ẹ̀mí ọjọ́ pè mí jọ́ pé ilé mi jọ́ pé ayé mi jọ́ pé ayé àwọn ọmọ mi jọ́ pé ayé ọmọ ọmọ mi ẹ gbàdúrà yìí orúkọ orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run má jẹ̀mọ́ ọdún tí ń bọ̀ yìí mo ní bí yorùbá nílẹ̀ àwọn kan jí ó pè mí jí ó pè àwọn ọmọ mi jí ó pè ọmọ ọmọ mi jí ó pè ọkọ ọmọ mi jí ó pè ayé ọmọ mi mọ́mì bẹ́ẹ̀ ni yóò ṣe rí fún yín bẹ́ẹ̀ ni yóò ṣe rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù bí ọdún yìí ò bá ní pé àwọn kan yóò pè ẹ̀yin lórúkọ jésù yóò sì pè àwọn ọmọ yín yóò pè ọmọ ọmọ yín bẹ́ẹ̀ ni yóò àmì lórúkọ jésù ẹ jẹ́ tún sọ fún ọlọ́run èmi ọba tó pọ̀ ní ipa àti olúwa sọdún ayọ̀ fún mi ẹ ti rí nǹkan ọdún ẹ jẹ́ sọ fọlọ́run ọlọ́run ó sọdún ayọ̀ fún yín èmi ọba tó pọ̀ ní ipa àti gbára olúwa sọdún ayọ̀ fún mi ó yá tàmí lọ́rẹ ọdún olúwa tàmí lọ́rẹ ọdún olúwa tàmí lọ́rẹ ọdún ó kéré kò kéré wọ́n ní kò tó nǹkan ní máa dáhùn ní máa di àhùn bẹ́ẹ̀ ni kí ni yóò sì tó nǹkan àgbàdẹ fún ìyá dùn àhùn nù ó kéré òkéré olúwatamílọ́rẹ ọdún ọdún ń lọ sópin ní tòótọ́ olúwatamílọ́rẹ òpin ọdún olúwatamílọ́rẹ òpin ọdún ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú o ọdún yìí ń lọ sópin olúwatamílọ́rẹ ọdún ó yá fún mi lọ́rẹ ọdún kọ́dún ìkó tó tán olúwatamílọ́rẹ ọdún olúwa ràn mí lọ́wọ́ ó yá ṣàánú fún mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ rí àdúrà tá a ti ń gbàgbọ́ láti january títí di december ẹ̀rí báyẹn ó yẹ ká kéré àdúrà ó yẹ ká kájọ rẹ olúwa o àwọn àjọ àdúrà téèyàn máa ń kọ́ ní òpin ọdún ó yá jẹ́ ń kájọ àdúrà àdúrà tí mo ti ń gbà láti january kọ́dún nǹkan tó lọ ó yá jẹ́ ń kájọ àdúrà ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa o olúwa jẹ́ ń kájọ àdúrà láti january títí di december yìí ọdún yìí ti ń tán lọ mọ́mì dáàdì lórúkọ jésù ẹ kájọ àdúrà ẹ kájú àdúrà ẹ kájú àdúrà ẹ kájú àdúrà ẹ lè sàmì ni mo lè kájú àdúrà àjọ àdúrà yẹ yín ó tọ́ sí yín lórúkọ jésù mo lè kájú àdúrà àjọ àdúrà tẹ̀tí bá láti january títí títí december ní orúkọ jésù olúwa kó jẹ́ ẹ kájọ rẹ̀ ó yẹ máa kájú àdúrà yín lórúnì ní orúkọ jésù ohun tẹ́ ń béèrè fún látọjọ́ tó ti pẹ́ lórúkọ jésù láti january títí wọ february láti february títí wọ march láti wọ march títí wọ april láti april títí wọ may may èdè june june to july ní orúkọ jésù july to august september october november december lẹ́wọ̀n yìí ọlọ́run máa jẹ̀mú kọ́dún ìkó tó tán lẹ̀ kọ́dún ìkó tó lọ ọdún ọdún ní orúkọ jésù èrè àjọ ọdún ní orúkọ jésù ó yá kẹ́ máa kó ó yá kẹ́ máa kó àjọ àdúrà ó tọ́ sí ayé yín ó yẹ fún ayé yín ọlọ́run má jẹ̀mú mò ń bẹ̀ ọ́ ni lórí àwọn ènìyàn yìí lórúkọ jésù mo fi orí mi mo fadé orí mi mo fi ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn yìí àjọ àdúrà tó tọ́ sí yín èyí tó yẹ ayé yín èyí tó yẹ iṣẹ́ yín lónìí ní orúkọ jésù ó yẹ kẹ́ ẹ máa kó ó yẹ kẹ́ ẹ kájọ àdúrà àjọ àdúrà tọ́ sí yín olúwa kọ́kọ́ fún yín bàbá kọ́kọ́ fún yín ọmọ kọ́kọ́ fún yín ẹ̀mọ́ kọ́kọ́ fún yín lónìí ní orúkọ jésù mọ́mì dáàdì ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ kọ́ àjọ àdúrà kọ́dùn kó tó lọ ohun tó yẹ yáyé yín lórúkọ jésù mo lẹ́kọ̀ọ́ àjọ àdúrà náà bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa àmín àmín àmín lórúkọ jésù ẹjẹ́ tún sọ fọlọ́run àdúrà yẹn kù mẹ́ta péré ẹjẹ́ sọ fọlọ́run èmi ọba tó pọ̀ ní ipá àti agbára ó ní bí bó ti wù kí àdúrà ṣe kéńkélé tó ọmọ mi bó kéré bí iná agún báyìí ó sàn ju èpè kóńgò lọ o ọlọ́run gba mi lé ọ̀sán yìí èmi máa gba ẹ̀bẹ̀ àdúrà mi ní ọ̀sán yìí ọlọ́run má jẹ̀mú gba ẹ̀bẹ̀ àdúrà mi ní ọ̀sán yìí bàbá bàbá gba ẹ̀bẹ̀ àdúrà mi ní ọ̀sán yìí jẹ́ kí n rí àṣẹ àdúrà nínú ayé mi kí ilẹ̀ òní tó ṣú kí òòrùn òní tó wọ̀ ọlọ́run jẹ́ eré kí a ṣe àdúrà ńlá nínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù kóòrùn òní tó wọ̀ kí ilẹ̀ òní tó ṣú kọ́jú òní tó lọ kóṣù èyí tó lọ kọ́sẹ̀ yìí tó tán lẹ̀ ní orúkọ jésù ó yá kẹrí pàṣẹ àdúrà ó yá kẹrí pàṣẹ àdúrà ó yá kẹrí pàṣẹ àdúrà àdúrà tó tọ́ sí yín tẹ́ ẹ mọ̀ pé ọlọ́run gbọ́ ẹ̀bẹ̀ yín ní ọ̀sẹ̀ ní orúkọ jésù ọba tó ní wákàtí ọ̀wọ̀ yìí lọ́wọ́ òòrùn ràn lọ́wọ́ ní ibìkan òòrùn ràn ní ibìkan snow ń dà ní ibòmíràn bẹ́ẹ̀ ni òtútù ń mú ní ibòmíràn ọlọ́run ló sọlá rẹ̀ gbogbo ọláyẹn lórí ọlọ́run yóò dàpọ̀ lónìí yóò fi gbóhùn ẹ̀bẹ̀ yín gbogbo wákàtí bó ti wù kí ilẹ̀ yẹn kó rí ní ilẹ̀ yín ní ìlú tí ẹ wà mọ́mì ní orílẹ̀-èdè tí ẹ wá ní bó ti kí ìlú yẹn kọ́ rí ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ kájọ àdúrà kọ́ ní ikó tó tánlẹ̀ kọ́sẹ̀ ikó tó tánlẹ̀ kóṣù ikó tó tánlẹ̀ mọ́mì ohun tó yẹ yín ni pé kẹ́ ẹ kájọ àdúrà bẹ́ẹ̀ ni yóò rí ẹ kọ́ àjọ àdúrà ọlọ́run má jẹ̀mú yóò mẹ́sì yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù nǹkan tó kù nínú ìpele yẹn rèé ẹjá sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára orí mi ò gbọ́dọ̀ burú ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gba àbọ̀dé bí àbọ̀dé bí orí mi bá mi kọ́ gbogbo ẹni tó sáré ayé mi kiri fún ibi fún ọ̀rọ̀ ibi fún ìwà ibi fún ète ní ẹnu rẹ̀ láìsẹ́ láìrò tó ń rojọ́ mi fún ibi lónìí ní orúkọ Jésù Olúwa dójú tì gbogbo agbára rẹ̀ ó yá jí ó dasẹ́ ẹgbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ẹni tó sáré mi kiri fún ibi tí wọn ò lépa rẹ̀ tó ń lépa ayé mi tó ń wá ìfàsẹ́yìn bá ìrìn àjò ayé mi lónìí ní orúkọ jésù ọlọ́run má jàmú yọ dá lẹ́bi bàbá dá lẹ́bi ọmọ dá lẹ́bi bàbá jọ́ gbèrè tìjú ọmọ jọ́ gbèrè tìjú ẹ̀mọ́ jọ́ gbèrè tìjú gbogbo tó fi ń agbára lé mi lórí ní orúkọ jésù ó yá jọ́ gbèrè tìjú ó yá jọ́ dasán ó yá jọ́ gbèrè tìjú ó yá jọ́ gbèfo lónìí ní orúkọ jésù ó yá dójú ti pẹ̀lú gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọlọ́run májẹ̀mú kó fi àṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò lónìí ní orúkọ jésù ẹ ò rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ ti fà lọ́wọ́ sókè lónìí ní orúkọ jésù ó yá kó tún ayé yín ṣe mọ́mì dáàdì ó yá kó tún iṣẹ́ yín ṣe mọ́mì ọkàn yín yóò balẹ̀ ẹ ó yin ọlọ́run ògo ọlọ́run yóò fara hàn nínú ayé yín orí yín ò ní burú ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dẹ̀ bí orí yín ò ní kọ àdúrà àdúrà kò ní ṣe títì bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù a lọ nínú ìpele mìíràn nu àdúrà eléyìí mẹ́ta péré ni ẹ jẹ́ aṣọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹran ara tí ń bínú mi láì nídìí ẹran ara tó ń bínú mi láì nídìí ẹni tó ti ara obìnrin jáde tó gbọ́n tó ń bínú mi tó ń lépa ayé mi láì nídìí ní orúkọ jésù yájú fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀rọra tó ń bínú yín láì nídìí ẹ̀rọra tó ń lépa ayé yín láì nídìí ẹ̀rọra tó ń sa ògùn sí yín láì nídìí ẹ̀rọra tó ń sọ̀rọ̀ òdì sí ayé yín láì nídìí ṣùgbọ́n tẹ́ ẹ̀ṣẹ́ tẹ́ ẹ̀rọ tó wá ń lépa ayé yín kiri lónìí ní orúkọ jésù ó yá kó fọwọ́ ara ẹ̀ṣẹ́ dá rẹ̀ bàbá bàbá o mo ní kó fọwọ́ ara rẹ̀ ṣẹ́ra rẹ̀ gbogbo tó ń sáré ayé yín kiri yẹn gbogbo ètè ìké gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn tó ń sọ sínú ayé yẹn ní orúkọ jésù ó yá kó gbé lórí ara rẹ̀ gbogbo ọwọ́ ibi tó nà yẹn lónìí ní orúkọ jésù ó yá kó máa ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mú agbára tí kìí kani agbára tí kìí dojúkọ ni ní orúkọ jésù mọ́mí dáàdì olú akójọgbọ́n sínú ayé agbára tọ́wọ́ ọ̀tá ò lè ká agbára tọ́wọ́ èṣù ò lè ká agbára tọ́wọ́ ẹni bí ò lè ká agbára tọ́wọ́ òkùnkùn ò lè ká lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú kó bá mi jogún ẹ̀ fún yín lónìí ní orúkọ jésù ẹ rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ ti fẹ́ lọ́wọ́ sókè ètí ọ̀tá àdílé ìyá ọ̀tá àdílé bàbá ètí ò lè kojú ètí ò lè fọ́ọ̀kà tí ó dàbí iná lónìí ní orúkọ jésù kristi ó yẹ kó wọnú ayé yín mami dadi ó yẹ kó tún ayé yín ṣe ó yẹ kó fọwọ́ agbára ńlá ó yẹ kó fìfà yín lọ́wọ́ sókè ó yẹ kó ẹ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà kan tó kù rèé a lọ sọ fún ọlọ́run ẹgbà orí yín mọ́ mi mọ́mì dáàdì ẹgbà orí yín mọ́ orí mi gbà mí orí mi gbà mí orí mi má gbà fún ọ̀tá má gbà fún ìkà láti gbà bòdè sínú ayé mi orí ẹni làwúre ọlọ́run má jẹ́ mọ́jọ orí mi ó gbà bòdè fún mi ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù orí mi má gbà bòdè fún mi má dàrọ̀ fún mi má gbé wàhálà wà bá mi má jẹ́ sunkún lórí ọmọ má jẹ́ sunkún lórí ọmọ ọmọ má jẹ́ sunkún lórí ọkọ mọ́ orí mi gbà mí má gbàbọ̀dẹ̀ fún mi ẹlẹ́dàá tí o bá ti gbàbọ̀dẹ̀ fún yàn irọ́ ọ̀tá ń pa wọ́n ṣe lásán ni lónìí ní orúkọ jésù orí yóò ní gbàbọ̀dẹ̀ fún yín mọ́mí ẹ ṣe àmì ẹ ṣe àmì orí yóò ní gbàbọ̀dẹ̀ fún yín ọwọ́ ọ̀tọ̀ ọwọ́ ọ̀ṣù ọwọ́ ẹ̀kẹ́ ènìyàn lórúkọ jésù gbọ́dọ̀ ní ka yín gbogbo ẹni tí ọlọ́run ò ṣògo nínú ayé rẹ̀ ah tí ò lè pe orúkọ jésù kó pẹ́ ti kó pé ti agbára ti agbára tó ní lọ́wọ́ máa lépa ayé ń kiri mami dáàdì lónìí ní orúkọ jésù wọ́n fi ọwọ́ ara wọn ṣe rẹ́mọ́ ní gbogbo ọwọ́ tí wọ́n bá gbé lórúkọ jésù ọwọ́ ara wọn náà wọ́n fi na ara wọn pa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mọ́mí dáàdi olúwa kó fàṣẹ dá yín lò ọba àwọn ọba kó fi àṣẹ dá yín lò gbogbo agbára kágbára èyí tí òyìnbó ọlọ́run àlà ìsọ̀rọ̀ nípa rẹ̀ èyí tí ò lè pò gìkì ọlọ́run èyí tí ò lè sọ orúkọ jésù wípé kórúkọ jésù kó ṣe kíni kó jẹ́ ìdènú ayé òun tó bá ní wọ́n náwó bí tàbí ọwọ́ ìdè sínú ayé yín lónìí ní orúkọ jésù ọwọ́ náà kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ gbogbo ọwọ́ tí wọ́n bá gbé lónìí ní orúkọ jésù wọ́n fi nara wọn pa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ọba májàmú kó fi àṣẹ dá yín lò lórí ìbéèrè yìí kẹta ní orúkọ jésù ọyá kó fàṣẹ dá yín lò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún aláìsàn mà fún ẹni tó ń ṣe àìsàn lọ́wọ́ ẹ jẹ́ ká bu omi sí tòsí òun bí orísun àìsàn yín yẹn gangan ibi tó ń dùn yín yẹn bóyá inú ni ó yẹ fi ọwọ́ omi yẹn ó yẹ fọwọ́ kan omi ẹ fi kan ibẹ̀ ọlọ́run má jẹ̀mú omi ló fi ṣe ìwòsàn nígbàanì omi kò di agbára láti ṣe àwòtá àìsàn nínú ayé mọ̀mọ́ bàbá yìí wọ́n ní ìgbàgbọ́ nínú rẹ ọlọ́run má jẹ̀mú olúwa la omi yìí kọjá ó yá sómi di agbára omi ibikíbi tí wọ́n wù wọ́n ti gbé omi nì lọ́wọ́ lónìí ní orúkọ jésù ọlọ́run májẹ̀mú ó yẹ wọ ẹnu omi yìí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ lórúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú kó yọ omi náà sí mímọ́ ọwọ́ agbára ó yẹ fi kún ọwọ́ omi yìí ní òní ní orúkọ jésù ó yẹ omi náà kó di agbára tẹ bá ti mu omi sínú ẹ̀sán ni ní orúkọ jésù ó yẹ gbogbo ẹ̀sán náà gbọ́ ọ̀rọ̀ olúwa tí wọ́n bá ti mú omi ó yẹ kó pòórá kó nu ayé wọn ọkàn wọn kó balẹ̀ mọ́mì dádì ẹ̀ ò ní fi àìsàn lólé ayé yín ọdún tí à ń wò ní ọkàn yìí ẹ ó máa sọ pé àìsàn yẹn ti ṣe ń rí lórúkọ jésù ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún oníṣòwò àwọn tó ń ṣòwò tí wọ́n ń tà tí wọ́n ń rà torí ṣíṣe èèyàn wọnú ṣọ́ọ̀bù wọn láti wá bá wọn ra ọjà ó yẹ gbé omi yín ẹ ó bá mi fi iyọ̀ kékeré sínú rẹ̀ ẹ ó bá mi fi iyọ̀ kékeré sí inú omi yìí ẹ ka psalm twenty four ní ìgbà mẹ́ta ẹ psalm three lé ẹ wàá fi psalm twenty seven ẹ ó fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan ẹ ó máa fi omi ìwọ́n ṣọ̀bù ní o iyọ̀ kékeré lẹ máa fi sínú ẹ̀ psalm twenty four ní ìgbà mẹ́ta psalm three ní ìgbà kan psalm seven ní ìgbà kan bẹ́ẹ̀ ni lórúkọ jésù omi tí wọ́n fẹ́ máa fi wọ́n ṣọ̀bù wọn ní orúkọ jésù olúwa kó wọ ẹnu omi náà ọlọ́run má jẹ̀mú yá kó ya ọmọ ìsìn mímọ́ gbogbo ọwọ́ òkúta tọwọ́ gbèsè nínú ibi iṣẹ́ yín yẹn nínú òkòwò yín ní orúkọ jésù ya kó di asán gbogbo ọwọ́ òkúta àti ogun gbèsè tó ṣẹ́wọlé yìí wá ogun gbèsè gbọ́ọ̀rọ̀ olúwa nínú ayé màmá bàbá yìí ní orúkọ jésù ya kó di àwátì níbẹ̀ kí ló ń jẹ́ ogun gbèsè níbi tí orúkọ ọlọ́run wà ó yá gbé orúkọ jésù ìwọ ogun gbèsè ó yá sáré tètè jáde kú ònú ṣọ́ọ̀bù ní orúkọ jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fún àwọn tó ní ọ́fíìsì tẹ́ fẹ́ àwọn ènìyàn ńlá náà níwọ̀n ènìyàn pàtàkì kí wọ́n máa wọ ọ́fíìsì yín wá tàbí kí wọ́n máa pè yín wọ́n fẹ́ gbé iṣẹ́ fún yín mọ́mì wípé kán fẹ́ gbé iṣẹ́ fún yín dádì mi wípé iṣẹ́ ọ́fíìsì lẹ́ ń ṣe tẹ́ ẹ lè dáyàn lóhùn tẹ́ ẹ lè dàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn ńláńlá omi lẹ́ máa lò omi ni kí lẹ fẹ́ fomi ṣe ẹ lọ wá èyí tí ṣe òkúta kéékèèké mẹ́ta omi làá tẹ̀ka tó tẹyan rìn ọ̀rọ̀ Yorùbá ni ẹ wọ òkúta mẹ́ta sínú omi yìí tí í ṣe bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ sí inú ìgò omi kan tí a fẹ́ lòye ẹ bá mi wá olóòórùn dídùn sí i ó yẹ wá gbàdúrà sí i ẹ gbàdúrà yìí ẹ ka ìwé àìsáyà fifty eight fasisi eleven rẹ̀ péré àìsáyà fifty eight fasisi eleven péré àìsáyà fifty eight fasisi eleven péré ẹ̀ẹ̀kan lẹ máa kà á sí inú omi pẹ̀lú lọ́fíńdà yìí pẹ̀lú àwọn òkúta tí ṣe bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ tẹ́ ẹ bá kà tán ẹ máa fomi yìí wẹ̀ ni mà ẹ fẹ́ fi omi yìí wẹ̀ ni pé bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọwọ́ tó ń dá ìrìn àjò ayé mi dúró láti lè má jẹ́ kí àwọn ènìyàn ńláńlá kó dàpọ̀ mọ́ mi ọwọ́ náà ní orúkọ Jésù yá kó gbẹ dànù ní wákàtí ọ̀wọ̀ yìí ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ ayé mi àwọn ènìyàn ńláńlá àwọn ènìyàn pàtàkì ó yá mo fẹ́ kí wọ́n bá mi dàpọ̀ láti òní lọ ẹ gbàdúrà sí Ọlọ́run má jẹ̀mú omi tí wọ́n gbé lọ́wọ́ yìí ọba àwọn ọba ọba ẹni mímọ́ Ísírẹ́lì ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ó yá kó dàpọ̀ mọ́ omi yìí lónìí ní orúkọ jésù ọwọ́ ńlá ọlọ́run alàyè ó yá kó dàpọ̀ mọ́ tẹ́ ẹ bá ti fi omi yìí wẹ̀ lónìí ní orúkọ jésù kristi ọwọ́ ọlọ́run májẹ̀mú ó yá kó wà pẹ̀lú yín kó tún ayé yín ṣe kó tún ìrìnàjò ayé yín ṣe fóun kọlu ayọ̀ tí ọmọ já sọpẹ́ ó yá kó máa pè yín láti lè bá yín dàpọ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi fún àwọn ọmọ wẹ́wẹ́ èyí tá a ní lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà yìí ṣé rí omi yìí ẹ máa bá mi fi kún omi táwọn ọmọ máa fi wẹ̀ ni ọlọ́run má jẹ̀mú mo dúpẹ́ pé o dá àwọn ọmọ mi sí mo dúpẹ́ pé o wà pẹ̀lú wọn gbogbo tí ṣe kú òjijì lẹ́yìn ọdún yìí má jọ ṣẹlẹ̀ sí àwọn ọmọ mi ẹ gbàdúrà yìí orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú ya kó di àwọn ọmọ yẹn lámùrè ọba àwọn ọba kó di àwọn ọmọ yẹn lámùrè gbogbo ọwọ́ ẹ̀sán èyí tí máa sọmọ lẹ́yìn ọdún ní orúkọ jésù mo ní òní sọmọ fún yín mọ́mí dádì mo ní òní sọmọ fún yín ọlọ́run májẹ̀mú yóò mèsì yín ẹ ò ní ṣàìsàn àwọn ọmọ yìí ò ní ṣàìsàn fún yín wọn ò ní dàrú kiri wọn ò ní dẹran tí wọ́n máa ná bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ máa mú omi ẹ máa fi wẹ àwọn ọmọ yìí ni ẹ fomi yìí wẹ àwọn ọmọ yìí gbogbo ẹ̀sán tí máa sọmọ lẹ́yìn ọdún tí ẹ wà dín tẹ́ẹ̀mọ̀ náwó lé lórí ní orúkọ jésù kò ní ṣe àwọn ọmọ yín ọlọ́run májẹ̀mú adáwọlé wọn bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù à ń lọ nínú àdúrà mẹ́ta mìíràn ká tó lọ sínú ohun tá a máa lò tá a bá fẹ́ sùn ẹ jẹ́ àgbàdúrà mẹ́ta yìí ẹ jẹ́ sọ fún ọlọ́run ọlọ́run májẹ̀mú ohun tó yẹ mí yáyé mi má jẹ́ kí nǹkan fi pọ́n mi lójúmọ́ ohun tó yẹ mí yóò ògo mi má jẹ́ kí ẹni bí kọ́ fi pọ́n mi lójú ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ohun tó yẹ ń ya ayé yín ọ̀tá ò ní fi pọ́n yín lójú mọ́mì dáàdì ìkà ò ní fi pọ́n yín lójú ẹni bí ò ní fi pọ́n yín lójú ọwọ́ ọlọ́run tí ràn lọ́wọ́ ní orúkọ jésù yá kó ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ kejì ẹ sọ fún ọlọ́run ọlọ́run má jẹ̀mú olúwa o gbórí mi sókè ju ibi tí mo lérò yìí lọ ẹ ń sọ pé ibi tá ẹ wà yìí ẹ ti ń sọ pé ó ti sún ẹ fẹ́ ibi gíga ẹ fẹ́ lọ sí ìrìn àjò ìlú òyìnbó Ọlọ́run lè mú yín débẹ̀ ṣé ọdún tá à ń wò yìí ọdún tá à ń wò lọ́ọ̀kan yìí ọdún ìtẹ̀síwájú yín ni Ọlọ́run á mú yín débẹ̀ dáàdì brọ́dà mi mo lọ́lọ́run á ṣe kí ni á mú yín débi tẹ́ ẹ fẹ́ yẹn ẹ já sọ fọ́lọ́run ni èmi ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ na ìwé yín yẹn sókè ìwé tẹ́ fẹ́ kí wọ́n fi fìsàlẹ̀ lórí yẹn ó yẹ ẹ̀nà sókè ẹ tí ìrówó gba pálí gan ó yẹ ẹ̀nà ọwọ́ yín gan sókè ẹ sọ pé àtẹ́lẹwọ́ yín olúwa kó gbàánú dìde fún àtẹ́lẹwọ́ yìí láti lè ràn yín lọ́wọ́ ẹ fẹ́ gba pálí ṣùgbọ́n ẹ ti lo oore ẹ̀fẹ́ àti gba pálí gan débi pé gba físà débi pé ní pt ètè máa kó lọ́wọ́ ọlọ́run májẹ̀mú kó ran ọwọ́ yín lọ́wọ́ láti àánú dìde èyí tí ó wọ ọwọ́ yín kàn láti lè fọ rere hàn yín láti lè fọ rere lẹ́yìn lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa kó ran ọwọ́ yín lọ́wọ́ mọ́mí dáàdì ọlọ́run má jẹ̀mú kó dàpọ̀ mọ́ ọwọ́ yín ọwọ́ yín ọlọ́run alààyè ó yá kó dàpọ̀ mọ́ ọwọ́ mímọ́ ọlọ́run alààyè kó dàpọ̀ mọ́ ọwọ́ yín láti lè ràn yín lọ́wọ́ láti lè wá aláàánú gidi láti lè so yín lóore láti lè fòore ńlá lé yín lọ́wọ́ nínú ọdún tí a fẹ́ mú yìí mọ́mí dáàdì ẹni testimony ńlá mo lẹ́ni tẹsímọ́nì ńlá bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà kan tó kù rẹ̀ já lọ sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa o ibi tí mi ò ṣe sí ẹ̀mọ́ pẹ̀lú ìjẹ́ ń bẹ̀ ibi mo sì ò ṣe sí ló ti jẹ yẹn ìyá àti bàbá rẹ̀ wọn ò ṣe síbẹ̀ àní ìyá mose tó gbowó oṣù a ò lọ́ka ìtàn ni ìwé exodus exodus eh, two ẹjá wo one tètè láwo one to ten rẹ̀ ìyá rẹ̀ ò ṣe sí ìran fáráò ṣùgbọ́n nípasẹ̀ pé fáráò ń pa gbogbo àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n ìyá Mósè wò pé bóun mo ṣe lè ṣe ọmọ ẹ̀ bóun ni mo ṣe lè pamọ́ ó yá wá àpótí tó dára ohun apẹ̀rẹ̀ rẹ̀ tó dára ó ti aṣọ sí ilẹ̀ ó gbé ọmọ ilé ó yá gbé lọ sí etí odò ó fi ẹ̀gbọ́n rẹ̀ tí ẹ̀gbọ́n rẹ̀ lọ́lọ́run lò fún torí ẹ̀gbọ́n rẹ̀ mọ ìgbà àti àkókò tí ọmọbìnrin Fáráò máa wá wẹ̀ ní etí odò ó wá jẹ́ àsìkò igan lọmọ náà wá ń ké ó ń ké rárá rárá ó ń ké rárá rárá fún àánú mọ́mí àánú tẹ̀ lọ́wọ́ àánú tẹ Mósè lọ́wọ́ kí ló dé tí ò rì nínú omi kí ló dé tí apẹ̀rẹ̀ tí wọ́n gbé Mósè sí òòrì tí òòrì sílẹ̀ kò lè rí torí pé kíni àti ní májẹ̀mú kan lórí ìrìn àjò ayé rẹ̀ láti ọ̀run wá ọgbọ́n ni wọ́n ta ó ta sí etí ìyẹ́ ẹ̀ láti lè ṣe pé bó ṣe lo ọgbọ́n rèé tó lè ṣe kíni láti lè fi dẹ́ẹ̀mí ọmọ nì sí ó dẹ̀ lo ọgbọ́n nì ó sì fi dẹ́ẹ̀mí rẹ̀ sí ó kan àpótí nítòótọ́ ọlọ́run sì mí sí i láti lè jẹ́ pé kò jẹ́ kí apẹ̀rẹ̀ àti àpótí tó kàn fún kó rì ó wá gbé sí orí omi ó tì sí inú ibú ibú nìwá rèé kò jẹ́ àkókò tí àwọn ẹja gan tún ń jà tí wọ́n lè kọlu àpótí tí wọ́n lè mú àpótí rì sí ìsàlẹ̀ ilẹ̀ tàbí kó jẹ́ àsìkò tí ohun kan lè bọ́ọ̀lù apẹ̀rẹ̀ nì tó lè jẹ́ òrì torí májẹ̀mú tí ọlọ́run tó ní lórí Mósè bẹ́ẹ̀ ló ṣe ní májẹ̀mú kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan nínú ayé yìí ó ní ìdí tí ọlọ́run fi dá ẹ̀mí yín sí bẹ́ẹ̀ ni dádì mọ́mì mi ó ní ìdí tí ọlọ́run sì fi jẹ́ ká ẹ wà láàyè ó ní tó fẹ́ fi ayé yín hun ohun tó fẹ́ fi ayé yín yẹn hun gan náà la fẹ́ bèrè lọ́wọ́ ọlọ́run tá a bèrè lórí ìrìn àjò ayé wa lọ́wọ́ wáyé la máa tún gbóhùn àdúrà yẹn sókè sá mọ́mì bẹ́ẹ̀ ni la máa gbóhùn àdúrà sókè torí tí ò bá ní ìdí ni ó yẹ kí wọ́n pa wọn ó ṣe máa àwọn ọmọ tí wọ́n ń pa ṣùgbọ́n ó ní ìdí tọ́lọ́ fi dá ẹ̀mí rẹ̀ sí tí ìyá rẹ̀ náà wá lo ọgbọ́n orí rẹ̀ láti lè ṣe kíni kí mo lè fún ọmọ yìí ó dẹ̀ lo ọgbọ́n ní ọgbọ́n ní sì ṣe kíni ó sì ṣe rere ó sì dá ẹ̀mí Mósè sí bó ṣe dá ẹ̀mí tẹ̀yìn náà sí ó ní ìdí tọ́lọ́run fi dá ẹ̀mí yẹn sí ìdí tọ́lọ́run fi wá dá sí náà láti sọ fún Ọlọ́run wípé ohun tó dẹ̀ mi wá sí fún ohun tó dẹ̀ mi yín sí fún ẹ̀rí pé àìmọye ogun lẹ ti là kọjá ni ẹ̀rí pé àìmọye ogun lẹ ti là kọjá ṣùgbọ́n ọlọ́run dẹ̀ mi yín sí òun ni tó fẹ́ fi ayé yín hun bó tẹ̀ jẹ́ pé àwọn ìkà àti ìkà ìdílé àti àwọn ọ̀rẹ́ ìkà tẹ́ ẹ tún yàn àti àwọn ẹni ibi tẹ́ ẹ fara mọ́ tẹ́ ẹ rò pé ènìyàn pàtàkì ni wọ́n ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ pé ènìyàn ibi ni wọ́n nípasẹ̀ pé ẹ dára dé wọn nípasẹ̀ ọ̀rẹ́ ọkùnrin nípasẹ̀ ọ̀rẹ́ obìnrin ẹ wo bí wọ́n bá ìrìn àjò ayé yín dé ẹ wo tí wọ́n fi ìrìn àjò ayé yín hun ẹ wo tí wọ́n fi ìrìn àjò ayé yín rọ ṣùgbọ́n ọlọ́run tó sì dá ẹ̀mí yín sí òun ni tó fẹ́ fi ayé yín ṣe ohun tó fẹ́ fi ayé yín yẹn ṣe náà lẹ́ẹ̀ sọ fọlọ́run kó tètè jí ó hàn sí ìrìn àjò ayé yín ṣàǹpọ́dún tó ti lọ báyìí ó ní iye ìgbà àti àkókò ọdún tí a jẹ́ lórílẹ̀ alàyè báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń tá a fẹ́ jẹ́ àti ìjẹ kèé tẹ́ wa lọ́rùn ibi ẹlẹ́fẹ́ dé ẹ̀ tí ì débẹ̀ ṣe mú pẹ̀lẹ́ ń wí fọlọ́run ọlọ́run sì lè lo ìgbà àti àkókò tó kù yìí kó gbọ́ ohun ẹ̀bẹ̀ yín láti lè mú yín débi ìsun omi tí kì í tàn nì tẹ́ fẹ́ dé débi ìsun omi tí kì í gbẹ nì tí ẹ fẹ́ dé débi ibi gíga nì tí ẹ fẹ́ dé àti ibi gíga tẹ́ ẹ ti dé tẹ́lẹ̀ ṣùgbọ́n tí àwọn ìkà àti àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ dára tí wọ́n sì ti já yín ọlọ́run lè tún dá yín padà sí ipò ni ọlọ́run lè dá yín padà sí ipò ní bẹ́ẹ̀ ni ọlọ́run lè tún sún yín síwájú ju ibi tí àwọn èèyàn yẹn rò bóyá àwọn dá yín dúró dé àwọn rò bóyá àwọn yìí ti dá yín dúró sí ojú kan náà ni bí ó bá ní ìdí ni ìyá mọ́sí ò ní kan àpótí kò ní fi ẹ̀gbọ́n rẹ̀ tí nígbà tí ọmọ yìí wá ń ké rárá ọmọ fáráwọ adẹ́tí sí pé ọmọ kan ló máa ń ké ni ó fa àwọn ẹrú rẹ̀ sí inú omi láti lè wá wá nígbà mo gbé wo rí i pé àwọn ah, tó dára ni ah, ṣùgbọ́n àmì tí mò ń wò yìí ara àwọn ebéèrú ni bó ló ṣe wá dé etí omi báyìí a ah, ò ní tọ́lọ̀ fẹ́ fọmọ ẹ ṣe kí ẹlẹ́gbọ́n rẹ̀ sáré bọ́ síta mo ní ẹnìkan tó lè bá yín tọ́jú rẹ̀ ṣùgbọ́n wọ́n ti pa ọmọ rẹ̀ nítòótọ́ ṣùgbọ́n tó lè bá yín fún mu tí ò fi lè kú ó wà ní ìkáwọ́ rẹ̀ ọmọ fáráwẹ́ ayé asáré tètè pé bá mi lọ pè é wá tí ò wípé ìyá rẹ̀ náà ni wọ́n tún pè wá ó pè ìyá rẹ̀ dé ó ní arábìnrin ṣó o lè bá mi tọ́jú ọmọ yìí èmi ò tún máa san owó fún ọ ẹ rí báyìí ó tún ń gbowó lórí ọmọ rẹ̀ ó sì tọ́ ọmọ nì ó ní tó bá bá mi tọ́ tán kó o fà á wá ó sì tọ́ tán àdéhùn àwọn máa ṣíkà àdéhùn ní ìgbàanì ó tọ́ tán ní ìtòótọ́ ó sì tún wá file lọ́wọ́ nígbà ọmọ wípé ọmọ ní bá dàgbà nínú àgbẹ̀ ààfin fáráò yóò lè gba gbogbo àwọn ìran fáráò tí wọ́n tí wọ́n lo àwọn mẹ́bẹ̀rù ní ìlòyà yóò lè gbà wọ́n kúrò ní ọwọ́ rẹ̀ ó kú gbà wọ́n wọ́n gbà wọ́n kúrò nínú ẹrú wọ́n gbà wọ́n kúrò nínú oko ẹrú tí wọ́n wà nítorí pé kò gbà fún wọn láti lè máa fìyà jẹ àwọn mẹ́bẹ̀rù mọ́ wọ́n gbà wọ́n kúrò nínú oko ẹrú ni ẹ ti sọ fọlọ́run olúwa gbà mí kúrò nínú oko ẹrú tí mo wà yìí oko ẹrú tí mo wà yìí ti sú mi ó ti tó gẹ́ ọlọ́run má jẹ̀mú ó yá gbà mí kúrò nínú oko ẹrú ẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ìdá jésù ọlọ́run má jẹ̀mú kó gbà yín kó nu oko ẹrú yìí oko ẹrú tẹ ẹ̀wọ̀ ẹtí tó gẹ́ ọba àwọn ọba kó já yín gbà kó nu oko ẹrú ọlọ́run má jẹ̀mú kó gbà yín kó nu oko ẹrú yìí bẹ́ẹ̀ ni yóò rí mọ́mí dáadé olúwa yóò gbà yín kó nu oko ẹrú yóò dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọ aládé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín àmín àmín orúkọ jésù ẹ jẹ́ sọ fún ọlọ́run àdúrà mẹ́ta péré náà ni ẹ mọ ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa fún èmi náà ní òye àti ọgbọ́n ètí ìfìrin ìrìn àjò ayé mi tí wọn tójú òfin ní tì mí ẹ mọ fún mi ní òye àti ọgbọ́n láti lè mú ayé mi tẹ̀síwájú mú un kúrò ní ọdún kan náà tí ó wà yìí mú ìtẹ̀síwájú bá ìrìn àjò ayé mi ó yẹ fún mi ní òye ọgbọ́n àti òye láti lè mú ìrìn àjò ayé mi tẹ̀síwájú ẹ gbàdúrà jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májàmú yá kó fún yín ní òye ọgbọ́n àti òye èyí tí ó máa yẹ yín tẹ̀síwájú tí ó mú yín kúrò ní asálẹ̀ tí ẹ wà yìí oko asálẹ̀ tí adé yín wà tí ó mú yín kúrò ní ibẹ̀ lónìí ní orúkọ jésù olúwa. ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmì lórúkọ jésù àdúrà kan tó kù rẹ̀ já sọ fún ọlọ́run ẹ̀mú ọba tó pọ̀ nípa àti agbára ọdún yìí ò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ oore tó yẹ ayé mi oore tó tọ́ sí ayé mi ohun tó yẹ fún ayé mi gangan àdúrà yẹn mẹ́ta ní èyàn ni oore tó tọ́ sí ayé yín olúwa kó ṣe kánkánkánkán ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù oore tó yẹ ayé yín lónìí ní orúkọ jésù olúwa kó ṣe fún ayé yín oore tó tọ́ sí ayé yín lónìí ní orúkọ jésù olúwa kó yẹ kó fi fún yín lónìí ní orúkọ jésù ohun tó yẹ ayé yín tó tọ́ sí ayé yín ọlọ́run má jẹ̀mú kó fi fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ohun tó yẹ ayé yín la wí yẹn ohun tó tọ́ sí ayé yẹn gangan àwọn nǹkan kan wà tó tọ́ sí ayé èèyàn ṣùgbọ́n tí ò tí ì tẹ̀yàn lọ́wọ́ ohun tó tọ́ sí ayé yín gẹ́gẹ́ bí ẹ ṣe wà ó yẹ kí wọ́n ti fohùn rere lo ayé yín kí wọ́n ti fohùn rere lé yín lọ́wọ́ bóyá nípa iṣẹ́ ìránṣẹ́ ni tàbí nípa ọ̀nà tí ẹ mọ̀ ọ́ tọ̀ bóyá nípa ohun tí ẹ gbé lọ́wọ́ àbí ìwé ẹ̀rí tí ẹ gbé lọ́wọ́ ṣùgbọ́n tí ò tí ì tẹ̀yìn lọ́wọ́ ohun rere tó tọ́ sí ayé yín ó yá kó fi lé yín lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú o oore tọ́tọ́ sí ayé yín ní wákàtí wà ní orúkọ jésù ọlọ́run má jẹ̀mọ́ ó yá kó fi lé yín lọ́wọ́ lónìí ní orúkọ jésù olúwa yóò gbà fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àdúrà kan tó kù rèé wọ́n sọ fún pé abc ni ohun kankan ohun kankan tọ́lọ́run mọ̀ pé ó yẹ kó fi fún ayé yín ṣùgbọ́n tí èyí ti wà níbẹ̀ tó jẹ́ oore kánmọ́kíá oore kan máa ń kán oore oore tó jẹ́ pé fast fast oore ni ṣùgbọ́n ẹ̀ fọkàn sí oore téèyàn téèyàn fọkàn sí téèyàn determination fún wípé kíní ilé ìṣẹ̀lẹ̀ tí ò ti determination fún pé kíní ilé ìṣẹ̀lẹ̀ ní àkókò yìí tẹ́ ẹ̀ fọkàn sí pé ah ṣé èmi náà ṣá oore tẹ́ ẹ̀ fọkàn sí. Si tẹ́ ẹ̀ ní determination fún pé ó lè ṣẹlẹ̀ ìyanu ẹsẹ̀kẹsẹ̀ ìyanu ojú ẹsẹ̀ ìyanu ìyanu ní kánmọ́nkíá ọlọ́run má jẹ̀mú yá kó gbà á fún yẹn gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù oore tẹ́ ẹ̀ fọkàn sí èyí tẹ́ ẹ̀ fọkàn sí pé ó lè ṣẹlẹ̀ ohun tẹ́ ẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ ní kánmọ́nkíá lónìí ní orúkọ jésù yá kó ṣe fún yín ọba má jẹ̀mú mú ní kó ṣe fún yín oore tẹ́ ẹ̀ fọkàn sí tẹ́ ẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ ní kánmọ́nkíá ní wàrà ṣèṣà kó sùn kó tó tánlẹ̀ kọ́dún ìkó tó kó gángárà rẹ̀ lónìí ní orúkọ jésù olúwa kó fi fún yín ó yá kó ṣe fún yín ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mọ́mí dáàdì oore tẹ́ ẹ̀ fọkàn sí tẹ́ ẹ̀ lérò pé ó lè ṣẹlẹ̀ lónìí ní orúkọ jésù olúwa kó gbà á fún yín ilẹ̀kùn ayọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí pé ó lè ṣí sílẹ̀ kọ́dún ìkó tó parí lónìí ní orúkọ jésù ó yá kó ṣí fún yín ilẹ̀kùn ayọ̀ tẹ́ ẹ̀ fọkàn sí pé ó lè ṣe sílẹ̀ sí inú ayé yín kọ́ni kó tó kásẹ̀lẹ̀ ó yá kó ṣe sílẹ̀ fún yín ọkàn yín yóò balẹ̀ olúwa yóò ṣílẹ̀kùn ayọ̀ fún yín torí ẹ̀yìn ọlọ́run kọ́ni tó parí mo lẹ́gbẹ̀ẹ́ ìgbà ọpẹ́ bẹ́ẹ̀ ni yóò rèé jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù lórí àwọn ẹ̀bẹ̀ àdúrà wa olúwa kó fàṣẹ dá wa lóhùn ọwọ́ ọlọ́run tí ìrànlọ́wọ́ ti fà lọ́wọ́ sókè ó yá lórí ẹ̀bẹ̀ àdúrà ó yá kó ràn wá lọ́wọ́ ó yẹ ká rí paṣẹ àdúrà yìí kọ́dún èyí tó parí ògo ńlá èyí tí ẹnikẹ́ni èyí tí lórí bọ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè ó yẹ kó gbà á lé yín lọ́wọ́ mọ́mí ẹ̀ ṣe àmì mo ní kó gbà á fún yín bí ẹ ṣe ń wò ní orúkọ Jésù kó gbà á lé yín lọ́wọ́ bí ẹ ṣe ń ṣàmìyàn ó yẹ kó gbà á fún yín ọwọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ ti fa lọ́wọ́ sókè èyí tó fi wá tó fi igi wá àké jáde tó fi igi mú irin jáde ìyanu ọlọ́run ni ó yẹ kó fi ràn yín lọ́wọ́ ibi tẹ́ ẹ̀ ṣe sí ó yẹ kẹ́ ẹ lọ jẹ níbẹ̀ ọyá kó dà yín pọ̀ tọ́ pẹ̀lú àwọn ọmọládé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú yóò fi àṣẹdá yín lò bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ohun olúwa náà rí látẹnu yáàdó ẹ̀rẹ̀ ìbánisẹ́ jp láti bí wákàtí kan lẹ ti ń gbé ètò yìí lẹ́dẹ̀ tí ń wò ó ọwọ́ ọlọ́run ti rẹ lọ́wọ́ tí fani lọ́wọ́ sókè ní orúkọ jésù kò wọnú ayé yín mọ́mí dáàdì ẹ̀ ò rí ọwọ́ ọlọ́run ọdún yìí yóò pè yín èyí tí ń bọ̀ náà yóò pè yín ẹ̀rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè yóò mú yín já gbangba bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú uk pẹ̀lú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní nàìjíríà bí tí wọ́n ní kí ohun olúwa ẹ̀kọ́ máa tẹ̀síwájú dáàdì mọ́mì ọwọ́ ọlọ́run yóò tẹ̀síwájú náà ayé yín ẹ rí ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run tí ràn yín lọ́wọ́ tí fa yín lọ́wọ́ sókè mo ní yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè yóò mú yín já gbangba o kò ní dójú àdúrà tìyín àdúrà kò dé ní ṣe títì orí yín ò ní kọ àdúrà gbogbo ojú ọkàn tó ń wò mí lórúkọ Jésù Kristi ọdún ìbò ṣe pé yín tàn yín náà yóò pè yín lórúkọ Ọlọ́run àlàyé ẹ rí ọwọ́ Ọlọ́run ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè yóò tún iṣẹ́ yín ṣe níbi tó ti ń mì yẹn kò ní mì yóò fẹsẹ̀ rẹ̀ mú dúró bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ohun Olúwa náà rí láti ẹnu yàrá ẹ̀dá abániṣẹ́ jp ètò wá láti ilé ìjọsìn wọn ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò yóò fàánú tún ayé wa ṣe tí a bá fẹ́ pè yàdó ìrẹ́bá níṣẹ́ jp sórí tẹlifóònù nàmbà fúnra mi báyìí ni máa gbé ẹ pọ̀ sórí tẹlifóònù nàmbà yìí o oh seven no oh fifty seven eighty four twenty three eleven fóònù nàmbà yẹn náà ni wọ́n bá wa kọ síwájú ẹ̀ yẹn o oh seven no fifty seven eighty four twenty three eleven a kò múra ọdún ọdún àyè láṣẹ lórúkọ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mọ́ a ò ní sọdún ìbànújẹ́ ìbànújẹ́ ò ní dàpọ̀ máa yọ wa ọdún yìí lórúkọ jésù yóò pè wa tẹ̀mí náà yóò pè wa inú dùn àti àlàáfíà láàfin sọdún náà ọfà yóò fi ṣò ní bà wá ọtọ́ ní lágbára lé wa lórí o torí ìṣẹ̀dá wa kì í ṣe ìṣẹ̀dá wọn ìṣẹ̀dá ọlọ́run alàyè ni ìṣẹ̀dá tiwa ṣe lórúkọ jésù gbogbo tó lè bà wá láyọ̀ jẹ́ nínú ọdún yìí kò ní ṣẹlẹ̀ tiwa tá a bá rí ẹnikẹ́ni ọkọ̀ kankan tó lè ní ìbànújẹ́ lòun máa pín kiri lónìí ní orúkọ jésù inú ilé rẹ̀ ni ó pín sí inú ayé rẹ̀ ní ọ̀pìn sínú ayé ọmọ rẹ̀ ní ọ̀pìn sí wo ò ní pín ìbànújẹ́ dénú ilé wa ọdún yìí ayé wa ní òjẹ́ a rí ògo wa lò a sọdún ayọ̀ lórúkọ Jésù nígbà tá a bá tún ríra wa nínú ayọ̀ ńlá lèmi àti yóò ti ríra wa lórúkọ Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ọdún ayọ̀ la ó ṣe tí a bá fẹ́ sọ máa bá mi lo sáàmù yìí psalm seventy one to three orin dáfídì seventy one to three ẹ jẹ́ ká máa lò ó èdìdì ọ̀rọ̀ ni fún àwa tá a bá mọ̀ wípé a ní ìgbàgbọ́ sí Ọlọ́run lórúkọ jésù àwọn onígbèrè tìjú ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin láyọ̀ láríra wa ó dàbọ̀